káwọn ẹyin èèyàn wa ìrìn àjò wa rè bá a ṣe gbéra kó lẹ́kọ̀ọ́ ńdàjì àwọn lẹ́kọ̀ọ́ ni wọ́n já wálé àti Jasmine asá ń lọ bá a ṣe wọnú rẹ̀ asá rẹ́rìn wọ́n ń dágbére wa abéèbú ní rẹ́rìn wọn apá kú fọ̀ wọ́n sà ní ajá mọ̀ lọ o abádébí airport asá rẹ́rìn à nínú wa sá ń dùn pàwọn náà tírafíìsì à mọ ní ẹ̀mí èèyàn mọ̀ mi akó pásítọ̀tì ẹ̀mí nìyá èmi mo bí yín lọ́wọ́ yìí làbáṣà <laughs> lọ àbáwọnú pléènì APC nù ń tà wọnú àbáwọnú pléènì àbábẹ̀rẹ̀ sí ní ya fọ́tò àbújá nù bàbá èbú ní bá mi gbé báàgì òun yóò dáa fún bàbá mi. ẹ kánáyọ kánáyọ àyà àkọsọ pẹ̀lú ẹ mọ̀sí ọmọ mi ìrọ́jú o. bàbá èbú sàmú wọn sí i a sá lọ a bá níta rìn jìnnà díẹ̀ nígbà tó sá yá ní apábá ní àgbẹ̀ náà ń gbọ́n òun àdá tó fẹ́ yà àgbẹ̀ sí airport náà ní gbogbo airport ló fẹ́ yà àgbẹ̀ sí náírà ó ní gbẹ́ ẹ̀dá yìí ó lè wọ́n fọ gbèsè àbújá lọ́ba sá àbú lọ́ba fọ gbèsè àbújá mo wá fi ṣe yẹ̀yẹ̀ ààyè náà wá rẹ̀ àwa ra ọ̀fà sí wa tí wọ́n ń kí wa wọnú lift àbí kí ni wọ́n pe èyí pàtà àbọ̀lẹ̀ tán lébi bá mú wa lábá bẹ̀rẹ̀ sí ní ra oúnjẹ oríṣiríṣi asára gbogbo rẹ̀ wọ́n sàṣìwò jọ fún wa o àbá ti wọnú pléènì ah ìlú Cairo mọ̀nà rẹ̀ lòtútù bá mú wa bẹ́ẹ̀ lápá bá wérí pa pé ẹ́ eh? first time in the play i go wery fine my life ló bá werí o bá sì dé cairo lábá rí iná lọ́ba lọ rẹ́rẹ́rẹ́ à iná lọ́tún ló sì kí nàìjíríà náà rí bẹ́ẹ̀ lẹ́dàá mi ṣàánú mi yọ̀dà fẹ́ mọ́ bá wa ká lọ àṣà tí wàá lu cairo tá à ń gbádùn ẹ mọ́ bá wa ká lọ. ẹ̀sà ṣe slow motion là ń gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀wọ̀n bá wa ká lọ iye èèyàn wa ká mọ̀ pàrọ̀ ká mọ̀ jẹ̀rì ìrìn àrìnpọ̀ wa yà sí ọ̀tẹ̀ wa lọ́rùn ó sì dùn àìdíkà wa níbẹ̀ lọ́rùn wa aṣáàjẹ́ káwọn èèyàn mọ̀ pé ń tíátà ni wọ́n wọ́n ṣáà ya fọ́tò sírísírísírísírísí bẹ́ẹ̀ la pàǹkó fọ̀ ń gara ìgara rẹ̀ pọ̀ tó rọ́fà ìjì gbogbo wa lọ́nù aṣọ ẹ mọ̀ rí ẹ̀yìn èèyàn mi ẹ mọ̀ tẹ̀síwájú nínú ìrìn àjò wa á mọ̀ sọ gbogbo rẹ̀ fún yín gáràjì rẹ̀ àkọ́kọ́ kàn lélẹ́yìí ń tẹ̀ wò ó ìsàlẹ̀ oṣù